nígbà tí Ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo, bákan náà ni ó ṣẹ̀dá àwọn ẹ̀dá ti ẹ̀mí tí à ń pè ní áńgẹ́lì. Ní ìgbà mìíràn, àwọn ènìyàn lè rí àwọn áńgẹ́lì; ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, wọn kò lè rí wọn. Ọlọ́run dá àwọn áńgẹ́lì láti jẹ́ ìránṣẹ́ fún un láti máa sìn ín, ṣùgbọ́n àwọn áńgẹ́lì kan kùnà láti máa jọ́sìn fún Ọlọ́run wọ́n sì dìtẹ̀ sí i. Àwọn áńgẹ́lì tí ó ṣubú yìí ni à ń pè ni à ń pè ní àwọn ẹ̀mí èṣù. Ọlọ́run sì lé wọn kúrò ní ọ̀dọ̀ ara rẹ̀. Wọ́n sì lọ sínú ayé pẹ̀lú olórí wọn tí à ń pè ní Sátánì tí a mọ̀ sí èṣù. Ọlọ́run dá gbogbo ènìyàn ní àwòrán ara rẹ̀. Ṣùgbọ́n Sátánì àti àwọn ẹ̀mí òkùnkùn ń ṣiṣẹ́ takuntakun láti tan gbogbo wọn jẹ, ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ìdájọ́ rẹ̀ lórí Sátánì àti àwọn ẹ̀mí òkùnkùn wípé ní ọjọ́ kan, ní òpin ohun gbogbo, òun yóò sọ wọ́n sínú iná tí kò lè kú.